dédé àsìkò yìí o ẹ̀yin náà ni mò ń kí ẹ̀yin ẹlẹ́nu mọ̀rùmọ̀rù bíi orógùn ọkà tó jẹ́ wípé bí ọ̀rọ̀ bá ti ń jà nínú yín kí wọ́n mọ̀ tí ì sọ pé kí ló ṣẹlẹ̀ báyìí láti bẹ̀rẹ̀ sí ni máa da gbogbo ohun tí ń bẹ́nu yín lẹ̀ wí bí ẹ̀wà alámúlùkẹ́ ẹ̀yin ò wò wípé gbogbo ẹni ó bá béèrè nípa ẹni kọ́ ló tọ́ láti sọ gbogbo ohun tí ń bẹ lọ́kàn ẹni sí lóòótọ́ ló dára láti fèsì fún ẹni tí ó bá fi ìfẹ́ hàn láti mọ̀ nípa nǹkan tó ń ṣe wá ṣùgbọ́n ìwọ̀n àbá ọ̀rọ̀ tó mọ̀ wípé tí wọ́n bá tún sọ fún ẹlòmíì àbí tí wọ́n bá fi bú ọ ní dùn ọ́ ó ní wọ́n bá ọ̀rọ̀ téèyàn sọ síta torí tó o bá sọ gbogbo tí ń bẹ lọ́kàn rẹ pátápátá fún wọn tó bá rúbọ̀ bá padà bẹ́yìn yọ tó di pé wọ́n padà ń gàn ọ́ a máa ṣe ẹlòmíì débi pé ẹlòmíì a máa pokùnso ẹlòmíì a máa gbé nǹkan jẹ wípé ẹni tóun finú tán ó da òun kẹ́ni tí wọn náà finú tó mọ̀ bá wàá dà ọ́ ni mo ṣe ní kí n fojú máa gé tòní pé àkíyèsí wa sí wípé bí ọ̀rọ̀ bá ń jà níkùn rẹ ìwọ̀nba díẹ̀ tó mọ̀ pé bí ẹni o bá sọ bá tiẹ̀ sọ síta kò ní dùn ọ́ ò ní kó o máa sọ síta torí a ò mọ ẹni nínú ẹni a ò èèyàn nínú èèyàn.